a ṣe asọ́látù fún annabuwa muhammad sallallahu alaihi wasallam kí ládá asọ́látù náà ma bá wọn ara ilé annabi àti àwọn sọ̀hábà àti àwọn tí wọ́n bá tẹ̀lé lánà òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama ẹ bá fáwọn ìyá tó ń pariwo ẹ̀ bá ti ọ̀rá bọ́ta kán sáà pariwo kan lè jáwó gbádùn tí a láti ṣẹ́jú díẹ̀ a lọ́dọ̀ ọlọ́run ìjókòó wa ní àkókò yìí ìjókòó oore ọlọ́run àti àánú ọlọ́run tí ọlọ́run ọba ṣe fún kanú àwọn ọmọ ìyá wa ọlọ́mọṣàbá wa ṣàlékún dáadáa fún wọn àńjọ tí wọ́n bímọ wọ́n wá ṣàlàyé pé àwọn bímọ àwọn àti ń sọjọ́ náà pé àwọn sì fẹ́ ká wá síbi ìkómọ mo kọ́kọ́ béèrè pé ṣé ládùúgbò yìí náà á níbẹ̀ náà ni ibẹ̀ náà láti wá wà lé ni nígbà tá a wá ń bọ̀ lọ́nà <clears throat> tá débi gẹ̀rẹ́gẹ̀rẹ́ hùn inú tí mo kọ́kọ́ rántí mo kọ́kọ́ rántí pé ó yẹ kí n mọ̀ ṣàṣẹ látúfà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ó sì jẹ́ kéèyàn tún wá mọ pàtàkì àwọn sàábì ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹ wo ẹnu gẹ̀rẹ́gẹ̀rẹ́ díẹ̀ táwa rọra rìn láàrin yìí gbogbo aládé là ń sọ pé kálukú wá ń bira wọn àwọn táwa kọ́kọ́ kọjá bí àwọn tó dé pé bó sáà nígbà tẹ́ ń bọ̀ lẹ́ẹ̀kan à àwọn aláwọn náà ń béèrè pé ṣé bí náà sì nùsáàsì náà gbangba táwọn náà ń bọ̀ <laughs> túbọ̀ sí pé kálukú jọ àjọ káànú ara wa lórí pé bọ́nà náà ṣe rí àmọ́yẹ̀ ló yẹ ká fi wá mọ́ pàtàkì annabuwa muhammad sallallahu alaihi wasallam irú ìgbésí ayé tà nábi lò irú ìsẹ̀mí tà nábi lò irú tójú ànábi rí òun là ń rí yẹn ọdún tà nábuwa muhammad sallallahu alaihi wasallam tó ṣe hijira wọ́n wá lọ rí wọ́yàn tí ó mú wọn mọ̀nà èyí wọn ò tí ìgbà islam kìí ṣe mùsùlùmí ó wá fẹ́ fà nábi mọ̀nà ó wá ní ọ̀nà táwọn èèyàn sábà gbà níbẹ̀ lòun ó máa nàbí gbà tó rúmọ̀nà ó mọ̀nà dáadáa ó mọ àwọn àwọn ìyẹ̀rú ọ̀kín àwọn short cut àwọn ọ̀nà táwọn ọ̀rá gba wúru báyìí tá a já síbi tó yẹ ká ṣẹ́rìn ní wákàtí kan tá a ní ìṣẹ́jú márùn-ún ó mọ̀rú àwọn ọ̀nà àmọ́ ọ̀nà táwọn èèyàn wá sábà gbà ló wá lọ́wọ́ ànábì bí wọn bá wá kanu tíra pẹ̀lú bí ìrìn àjò náà ṣe rí ìyóò sì máa bá nàbì kanu sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àti wá ń rìn bọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ lèmi náà wá ń rántí ànábì pé sallallahu alayhi wa sallam ọlọ́mọṣà bá wa ṣe kí àti ìgẹ̀ fún ìyóò tún wá máa rántí àwọn sọ̀hábà rẹ̀ náà pàtàkì jùlọ abubakar as-siddiq radiyallahu ta'ala anhu wa ani sahaba tajma'in wa alaikumus salam wa rahmatullah ṣáájú ojú tí ojú àwọn ẹni yìí in tójú wọn rí rèé nítorí islam ọlọ́run àṣekẹ́ àti gẹ̀fà nàbí o so bàbá ọlọ́mọ tí wọ́n bímọ a kí wọn kú oríire ìyá ọlọ́mọ náà tí wọ́n bímọ a kí àwọn náà pé wọ́n kú oríire ọmọ tá a wá torí ẹ̀ jòkó ọlọ́run bá wa sọmọ náà ní ọmọ alálùbáríkà ọlọ́run bá wa sọmọ náà ní ọmọ rẹ̀ orúkọ ọmọ wa. tí ọmọ mọ̀ jẹ́ ọ́ndà orúkọ ńlá ni ó ti lóókọ ó sì ti ní kúníyà ó ti ní orúkọ ó sì ti ní kínú ni méjèèjì wá jẹ́ ní tó lámì púpọ̀ wọ́n ní orúkọ ọmọ yìí yóò mọ̀ jẹ́ Muawiya kí láà péjọ mọ́ ẹja pẹ̀lẹ́ kan sí ẹja pẹ̀lẹ́ kan sí. aleykum salaam o àwọn aláìmọ̀ kankan làwọn pè ní máwíyà máwíyà kọ́ mọ̀áwíyà ẹjẹ́ àpélẹ̀ kan sí mọ̀áwíyà kó níyà rẹ̀ wá ní Abu Huraira ẹ̀rí pé ẹ̀rí kálukú ẹ̀rí ó kọ́ ní ó kàn sí ní àpẹẹrẹ Muawiya èyí tí wọ́n jẹ́ Abu ẹ̀rẹ́gẹ́ double star ó ní wọ́n fún ọmọ náà ọlọ́mọ sàbá wa ṣe Muawiya ọlọ́mọ alábàárkà Muawiya àtànà àmọ́ sí dáadáa dáadáa ló fi lólé ayé ilé ìtawà náà bí lé ní iná ọlọ́run jóhun náà fi dáadáa lólé ayé Muawiya àtànà ó lapa nínú Islam Muawiya àtàná ó ṣiṣẹ́ pẹ̀lú ànábì ó ṣiṣẹ́ pẹ̀lú Abubakar ó ṣiṣẹ́ pẹ̀lú Umar ó ṣiṣẹ́ pẹ̀lú Usman ṣàǹkó ń jẹ́ ní rinu bí ó bá jẹ́ ní ni níjọ́ ànábì ti lò ó ló yẹ káwọn yóò ti mọ̀ pé ẹni bú ni o torí pé àgbà ànábì lò ó aburú tó ṣe bá ànábì rè Abubakar ò tún ní mọ ló fi jẹ gómìnà àmọ́ la pọ́ ṣiṣẹ́ pẹ̀lú ànábì dáadáa ń gbòó dórí Abubakar Abubakar náà lò ó èmi náà lò ó sáyé yìí ìgbó tó dásìkò Usman amin Umar Umaru náà òun náà tún lò nínú ìjọba tiẹ̀ náà gbé a ah, irú ọ̀tọ̀ lè ṣe báyìí bá nàbí ìtọ́ sí báyìí Abubakar ó sì dáadáa lọ́dọ̀ tèmi náà òun náà tún lò sílùú mi ó tún dásìkò Usman Usman náà tún lò ṣẹ́ni pé ó jẹ́yàn dáadáa ni Muawiya wa táwa náà bí ọlọ́mọṣà bá wa ṣe léyàn dáadáa bá wa sí lọ́mọ dáadáa bá wa ga. tí ó wà mọ́ rẹ̀ bídà àṣẹ ìtọ́nì nílẹ̀ Muawiya Abu Huraira àwọn afàwọ́kọ̀ kan kún án ní Ọláwálé àbí ọlọ́mọṣẹ́ àjẹ́kọ́ lákówálé gbogbo wa náà Adébáyọ̀ so ayọ̀ ti ń bẹ́ńlẹ̀ náà tún bá ayọ̀ ayọ́ débi tí yóò wá sanwó àbí òní sanwó ọlọ́run tí ẹ̀ níjó rẹ mú ọlá yíwọlá ọlá ọlọ́mọṣàjò wọnú ọlá tiwa náà ọlá al alkarim so ọmọ wa Muawiya ọlọ́mọṣàbáwá <laughs> sí dáadáa ńgbà gbogbo wa fi ń kọjá ogun tí ń ja muawiya lọ́wọ́ ogun jà pàtàkì jùlọ nílẹ̀ yorùbá tọ́lọ̀ ní abára wa yìí àwọn adẹ̀sìnrú kan ń pè ní tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí wọ́n ń pè ládẹ̀sìnrú ní tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ wọ́n ń pè ní kíni wọ́n ní ó fẹ́ dá ìsìláàmù padà sígbà àìmọ̀kan àwa rí i pé àsopọ̀ rọ ni wọ́n ẹ̀ torí irú àwọn ìròyìn bẹ́ẹ̀ làwọn tí ń bímọ sí wá ń wò pé àódà àókọ ní àwọn amọ̀jẹ́ kó kọ rẹ̀ ó mọ kó tún wá mọ pọ̀ sí inú lè mọ abiyin mú tú gbèrọ ìfikùn bẹ́ẹ̀ bá wá bínú kú ni ẹ ṣe kí ni <laughs> ẹ bínú kú ẹ̀yin lẹ́mọ̀ àmọ́ Muawiya wallahi yẹn dáadáa ni ẹni wá ní Muawiya wá kájẹ̀ tí wọ́n ló ń fọwọ́ ìmọ̀ kíbọ ni àbá sọ pé ó rọ́ọ̀lù ní oko kan nu tíra ni ó ṣe ń ka nǹkan ló ṣe ń yí kàkàkùkà àmọ́ ìmọ̀ ń gùn wá yé ẹ yóò mọ pè nǹkan yóò ṣàmọ wí gbogbo ẹ ẹ ṣàmọ àwò pé padà sí ibú ṣe wá ó ṣe wá báwọ̀ báyìí tó rà ti gbọ́ nùtọ̀ pé wọ́n lọ ti mọ kí ó díẹ̀ díẹ̀ rí ọ̀rọ̀ rẹ ṣe wá dì báyìí ẹ àmọ́ bá káànú àmọ́rú wọn èyí bá wọn káànú ẹ̀yìn ó kàn mọ́ ṣàdúrà fún wọn ni pé àwọn òtàn mọ́ ọkọ̀ kú síbi eléyìí o ọlọ́mọ́sà bá wa fi mọ̀nà àmọ́ orí kan bẹ́m̀bí ń tán ṣe yìí wàláhì orí kan bẹ́m̀bẹ́ àwọn bàbá wa kan náà pè mí níbi àárín ọ̀sẹ̀ yìí láti Canada nígbà tán wo prógrámù kan tá a ṣe lórí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ àwọn ẹ̀sìn báyìí náà pàtàkì jùlọ lórí àwọn ó ṣe bòjú ò ṣe ìbòjú ṣé àṣà ni bó bá wá jáṣà ń kọ́ ọ̀rọ̀ ńlá wa rọra discuss ẹ̀ níwọ̀nba àwa kàn sọ kékeré bàbá wa gbọ́rọ̀ inú wọn wá dùn àwọn akẹ́mi pé ẹ̀dákun àwọn nírò orí kan wọ́n ní kí ló dé náà à ee àwọn tí wọ́n ń ba ti Muawiya jẹ́ yìí pàtàkì jùlọ abẹ́ ẹ̀sìn jẹ́tẹ̀ wíhun tí ń ba mọ́ tí ń bú àwọn Muawiya tí ń bú ogun tí ń wí à ah, eh, inú àwọn ń dùn táwọn ní o kódà àwọn tí wọ́n ń ṣàdúrà ń wá ń jẹ́ kí islam wá mọ wu àwọn sí pé àṣẹ́sìn yìí ló dáa tó báyìí àṣẹ́sìn yìí ni irọ́ ò lè rí díjòkó ń bẹ̀ tó báyìí pé ah, àdúrà táwọn wá ń ṣe báyìí fáwọn nítọ̀ọ̀dọ̀ tàwọn ni pé láti ní lọ ọlọ́run ó jẹmọ bí ó lè máa sọ lójoojúmọ́ ah, àwọn ní sàmí ah, èmi ò mọ bí yóò ti sàmí <laughs> irú yìí o àmọ́ òdodo ọ̀rọ̀ lọ́rọ̀ ń lòótọ́ wàláì òdodo ọ̀rọ̀ ni ẹ rí i pé àwọn wíkúwì rẹ̀ ti ń wí bó bá ti ń júlẹ̀ báyìí láwọn àfáàsùn ló bá jáde lọ́lọ́kan òjọ̀ kan pélé ìbá dé yóò ṣàlàyé tiẹ̀ eléyìí ló dé onóòtú ṣe àlàyé tiẹ̀ bálàyé bá wá ń kún àlàyé báwọn yẹn bá ti wá ń gbọ́ inú wọn máa dùn ẹ wo níjọ́ àlàmísì tó kọjá yìí ó ta ko kóbìnrin ó máa lo nìkọ́ọ̀ kóbìnrin ó máa lo ìbòjú kóbìnrin ó da nǹkan bójú ó ta ko pé kò sí lára Islam ó lọ sọ títí ó láwọn ìyàwó ànábì pínpà tó ń wo gan orí pé kankan lòun ò bójú àmọ́ àtijọ́ yẹ pé òpùrọ́ ni ọ́ àbí tójú rẹ bá ń wò bàìbàì lókù gbẹ́ngbẹ́ gbẹ̀gẹ̀dẹ̀gbẹ̀gẹ̀dẹ̀ nù tíra ìwò tí wàá rí kó lọ fojú sí ọ̀ọ̀kẹ́ Bukhari ni àbọ̀ọ̀kẹ́ Muslimu àbọ̀ọ̀kẹ́ Musnadu Imami Ahmad so ọ̀rọ̀ tẹ́rẹ́nu kó takòun lẹ́nu ìgbà náà ṣe ní wàláyé mọ́ sì ṣẹlẹ̀ a sì ríyàn tó yẹ pé ó sì ní àà ìmọ̀ pé bọ́rọ̀ ká bojú gan ṣe lágbára tó rèé igbó sátọ̀dẹ̀ tó lọ ó ní láti èní lọ èmi náà sì sẹ́ni tí ó mọ bojú fọ́lọ́hun Allah sì bẹ̀rẹ̀ sí ní bojú ibi àwọn ìgbà tí bàbá kárádà wá ń sọ̀rọ̀ wá gbé ah fáàkì mọ̀ ní kí ni fáàkì lọ́rọ̀ yìí ibi àti ń sọ lọ́wọ́ lẹ́nìkan náà bá sọ pé kódà èmi gan ti múra eh, èmi náà mọ̀ pé kí ni yìí ah ó lágbára tó yìí àmọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣàlàyé dẹ̀ ń ah ó ti wá kó bíútì rẹ̀ sí ọkàn àwọn akórira bá akórire eh, mo wá náà rò pé ọ̀rọ̀ tí ni so inú wo ní mọ̀ dùn pé ń fọ́n láburú àmọ́ nu wá ń dùn pé láburú ti ń fọ́n ní ń ń bí dáadáa bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìkan la tún jòkó ọmọ ọrú ọmọ tán bí yìí nìsín bóyá abdullahi ọba yorùbá sọ àbí abdulaziz àbí kan sọ ní abdulrahman ayé ẹ̀kọ́ ni amákan wo ni ke ọ̀dà muawiya yìí náà àní ogun ò gbọ́dọ̀ já muawiya lójú tiwa ẹ lára pógùn oníjà muawiya ni ẹjẹ́ asọmọ wa yìí ní muawiya ọmọ yìí ọlọmọṣáàjò lálùbáríkà ọlọmọṣáàjò jọmọ rí ọlọmọṣáàbà àṣìlọmọ ìdùnnú kí ni wá tún lè mọ bí àwọn ọ̀tá Muawiya ọmọ tá a bí yìí gbogbo ọjọ́ tọ́lọ́n bá ló wá dàgbà débi pé èèyàn ti máa ń kẹ́kọ̀ọ́ bí even láì tààlà abẹ́lọ́run pé à ń sọ́rọ̀ súnà ọlọ́run mọ́sà gbé dìde àwọn Qur'an wal mutun al a sì pé gbogbo àwọn kẹ́kọ̀ọ́ ta ọlọ́run mọ́jẹ́ kíkà lókùn ìgbà tí gbogbo àwọn àyè ní bá ti wá ń wà bẹ́ẹ̀ bí evenila àwa ń bẹ láyé àbá àti láyé mọ́ níjọ́ tí muhawiya yìí bá ti tó lọ léèwé àti léèwé rẹ o àti léèkéwu rẹ o àtàsọ léèwé rẹ o àtàsọ léèkéwu rẹ o pẹ̀lú ògọlọ gbogbo ẹ̀ dárò Ammar bin Yasir ní òsanwó rẹ̀ ọlọ́wà asọmọlọ́lọ́mọ alálùbáríkà gbogbo ọmọ tí ó bá wá kọ́ ọlọ́mọṣà wá fi yé e kọ́lọ́ wá jẹ́ kóun náà wá dàgbà tí àṣẹ́kùbù àwọn tí ń gbógun ti muawiya yìí bá dé ẹ lè wá jà fólókọ rẹ̀ pé a ẹ̀ẹ̀mẹ́tọ́ ń pè muawiya ni àwọn bá bá mi àtàwọn àfáà tó sọ mí lóko wọn àdédé sọ mí ní muawiya ọlọ́wọ́n sábà ṣe muawiya lálápọ̀nlé ẹ kí ló dé tógun ṣe ń jà muawiya ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ orú ìjòkó tí ó kékeré tàbí tó pọ̀ tó yìí ọ̀rọ̀ ńlá ni àmọ́ sábẹ́ ànábì ni sábí ànábì tó ti wá gba islam amẹ́nu mọ̀lẹ́bí tó ti jáde bàbá rẹ̀ là ń pè ní abu sufyan láṣẹ máa ń pè ní muawiya ibinu abi sufyan bàbá rẹ̀ tó wá jábù sufyan yìí bàbá rẹ̀ ò fìgbà kan fẹ́ràn ànábì látijọ́ tí ànábì ti gbé islam dé kìí ṣe bàbá rẹ̀ nìkan gbogbo àwọn tán láwọn padà ń di sàábé náà tá a bá yọ àbúbákiri lẹ̀ tó tètè gbà níjọ́ àbúbákiri ti gbọ́rọ̀ ànábì ló ti gbà ń tiẹ̀ níjọ́ kọ̀díjà ti gbọ́ ló ti gbà àlí ń gbọ́ ó gbà sẹ́ni gbogbo àwọn tán padà ń gba ìsìláàmù lẹ́yìn lẹ́yìn kálukú ti ń kọ́kọ́ mọ́ ní kórìíra ànábì lẹ́mì náà wá lọ́rọ̀ bàbá Muawiya tèrè tí ń ṣe Abu Sufyan olóòfẹ́ràn ànábì toró bìlíìbù pé níta ànábì gbé wa sallallahu alaihi wasallam ó wá fi dẹ ìsìn àwọn bàbá àwọn rú ni ìdí nù nínú ṣe wá ń bí Abu Sufyan tọ́ Muawiya tó wá jọmọ rẹ̀ níjọ́ tí ìsìláàmù ti wá yé e, nígbà náà láti gba Hudaybiya lóun ti wo pé ẹ̀sìn ọlọ́run lẹ́sìn yìí lóun ti wá gbà àmọ́ kò lè sọ́ta torí pé ó mọ rúpò tí bàbá òun gbé islam sí lọ́dọ̀ tiẹ̀ pé bàbá rẹ̀ ò fẹ́ rí islam bàbá rẹ̀ kórìíra islam ó wá ògbé tóun bá ilé sọ lójú bàbá yìí wàhálà ó dé ó wá mú ìsìláàmù tí ń gbà ó wá gbé sọ́kàn kò sọ́ta kò já sí gbogbo ẹnìkan kó mọ̀ amẹ́nu ọkàn rẹ̀ ó ti gbà pé Allah ilaha wa anna muhammadan rasulullah ìgbó wá di pé ìsìláàmù ti wá ń dàgbà tó wá di pé ìlú mọ́kà tán ti lé ànábì tí bàbá muawiya náà ń bẹnu àwọn tí wọ́n lé ànábì ìjọ náà torí gbogbo àwọn kèfèrí náà panupọ̀ ó wá di pé ànábì padà wá di pé ó nífọ̀ lè kan náà wọ́n sì ń tọ́wọ́ ẹni bá ti tèkú dàtán látó máa ń béèrè ikú tó pa ànábì wá padà wá Mẹ́kà ìlú yìí ìlú àwọn bàbá tó bí wa ní ìsìláàmù sì là ń bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dá ìsìláàmù rẹ̀ padà ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa gbà ló Mẹ́kà so nínú àwọn ilé tá wa yọ ọ́ lẹ̀ tá ànábì sì ń Abu Sufyan bẹ́ẹ̀ a ní wọnú bẹ́ẹ̀ púpọ̀ àmọ́ ń jọ náà làbú sùfìyànù wá lòún gbà ìgbà àbú sùfìyànù gbà tó wá kéde pé a èmi ti gbà o mọ̀háwíyà tó wá jọmọ rẹ̀ tóun ti gbà tẹ́lẹ̀ tí ò lè kéde nítorí pé bàbá rẹ̀ ò tí gbà ìyí òun wá fóun náà láǹfààní kó náà wá kéde ta pé à èmi ti gba kíní tẹ́lẹ̀ yìí kan lè sọ ni èmi náà gbà pé Allah ilaha wa anna muhammadan rasulullah mo ti gbanú sẹ́rí muawiya gbà tán anabi wa mú muawiya anabi tí wọ́n fà á mọ́ra anabi wa sọ muawiya dẹni tí ó mọ̀ bá kọ nǹkan kódà tí ó mọ̀ bá kọ wáyìí àwọn tá a náà ń gbógun ti muawiya yìí lára tó takunú o àwọn rò pé bó ní ìgbà tó tó gba islam gba anabi gba mọ́kà padà ni pé ah, ìgbà ohun islam gbogbo tó kù tá anabi lò lórí ilẹ̀ ayé mọ́ kò pẹ́ pé kí wá ní Muawiya wá bá ànábì kọ àwa ń bi wọ́n pé òpòrọ́ ni ó dà ṣé ìwọ lè fọwọ́ sọ̀yà pé ń jọ ànábì gba Mọ́kà padà ṣéjọ́ náà ni ò ti mọ́ gba wáàyí mọ́ ni tọ́lá mọ̀ pé sì gba wáàyí lẹ́yìn fatihu Mọ́kà ẹ possibility kí Muawiya ó ṣe kíni kó kọ́ iṣẹ́ kíni òní ń bẹ́ẹ̀ ṣẹwárí àlìbá ìtòrò lè tèrò ní ọkùnrin olẹ́nìkẹ́tẹ́ ìmọ̀ ń pè bá ìkòrò ọdún bí lòun wà òní mọ́ lọ́rẹ̀ bá hú gbogbo pálapàla báhùn òní mọ́ lọ́rẹ̀ bá abẹ́sìnjá gẹ́gẹ́ ní mọ́ lọ́rẹ̀ bá hú wá ó wá dilé ní ó wá lọ rí ihu kan jáde kódà ó wá tún táàgì mìíràn bẹ́ẹ̀ ó wá ní ẹ ike wọn láyé Muawiya mọ́ ń bà nẹ́bì kọ̀ọ̀kan ó ní wẹ́ẹ́lì ìgbé ìtàwọn rínú sí yàrá aláàmì táwọn alùsùnà máa ń kà ní pé nǹkan máa ń bá nábì kọ lẹ́tà tá nábì máa ń kọ sáwọn lọ́ba lọ́ba ni kìí ṣe pé ń máa kọ wáyí pé so lẹ́tà tí ń kọ sáwọn lọ́ba lọ́ba ni wà náà ọgbà ilé tọ́ bá tiẹ̀ á gbà pé ń máa ń bá kọ lẹ́tà sáwọn lọ́balọ́ba ṣé kèfè yìí lànà bí wàá náà rúṣẹ́ báwọn lẹ́tà táwọn náà bí sì máa ń kọ sáwọn lọ́balọ́ba lẹ́tà ẹ wá gba ìsìláàmù ní máa ń kọ sí wọn lẹ́tà yìí ń pè yín ẹ̀yin náà mọ̀ bọ̀ wá bá wa ṣe islam lọ́wọ́ àti àgbà pẹ̀lú lẹ́tà òun ni muawiya máa ń kọ ajẹ́ pé n ti ń kọ sí wọn náà ní pé ẹ wá gba islam ajẹ́ pé rúbi tá ànábì ń lo muawiya sí òun náà kì í ṣàyè kékeré tó bá jẹ́ àyè mọ̀ bá ń kọ lẹ́tà àwọn tí ó gba ìsìlámù kódà tó bá ní ẹnu mọ̀ bá ní jẹ́kẹ̀mí kó gbà yìí lọ́wọ́ tiẹ̀ náà gbèsè yìí lọ gbà tó bá gbádùn yìí náà ó yẹ kó mà pẹ́lẹ́ fún Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ọlọ́mọ sáà bá wa yọ́nú sí Muawiya ọlọ́mọ bá yọ́nú sí Muawiya ọlọ́mọ bá yọ́nú sí Muawiya àwọn tó wá jẹ́ ọ̀tá Islam ẹnu díẹ̀ táwọn ará sọ́nù tán rẹ̀ yìí wọ́n wá lọ jòkó tì í pé ẹ́ ìwọ́n bàbá rẹ̀ bá nábì sọ̀tá ni kì í ṣe bàbá Muawiya nìkan ló bá ànábì ṣọ̀tá Umaru tó padà jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì bó ló ti rí sí ànábì òun náà bá ànábì ṣọ̀tá so ọ̀gọ̀rọ̀ àwọn tó padà ń jẹ́ sàbí ànábì kí ni wọ́n jẹ́ wọ́n bá ànábì ṣọ̀tá à kódà ààrẹ tí ó pé níbi tó bá ànábì ṣọ̀tá dé òun tó wá jẹ́ mọ́gàjí àwọn ìlú rẹ̀ òun ni ọbí ọba wọn ìgbà ànábì wa ń bẹ Mẹdínà ó wá ní káwọn sàábé lọ rèé pé ìpèsè Islam ó wá rán wọn lọ lú ẹni pé èé ṣe tẹ́yìn ò ọ̀rọ̀ bá dìjà bá ṣe kó wọn lẹ́rú nu ẹni tó wá jẹ́ ọba wọn tó jẹ́ mọ́gàjì wọn yìí àwọn akó dání sùmáàmà là ń kó ọkọ rẹ̀ kí mo pè yìí sùmáàmà àwọn amú sùmáàmà dé sùmáàmà owó dídí mọ́gàjì náà wá kó débi ẹrú báyìí anábì ah, ní èmi ò sì fẹ́ tàbùkù rẹ̀ gba ìsìláàmù kájọ máa ṣe oníkìlá fẹ́ fi jíjẹ yíyà rẹ ṣe ah, ó lè mi ò gba ìsìláàmù kankan o wọ́n ní tí mo kàn lè sọ ìwọ náà mọ bí mo ti jẹ́ ká lówó lọ fẹ́ sọ tó bá fẹ́ kí n fún ọ arábìnrin kí mo fẹ́ fowó rẹ ṣe ọ̀dà ká ló bìnrin tó rẹwà lọ fẹ́ ìwọ náà mọrú tí mo jẹ́ yín wọnú ìlú rẹ níṣẹ́ tó rẹwà dúnú àwọn ọmọ wa yẹn kò lè ọ lọ́wọ́ arábìnrin nídìí obìnrin ọ̀dà ká lọ ànábì ní ó yẹ mú ẹ dé wọ́n wá dé mọ́nu mọ́sálásí ànábì ní Mọ̀dínà wọ́n dé mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ìgbó díjọ́ kejì ànábì tún wá wá fùmọ́mọ̀ ó gba Islam! ọ̀rọ̀ tó sọ lánàá ló tún sọ ó tún díjọ́ kẹta fùmọ́mọ̀ gba Islam! in tó sọ náà tó bá ń pọ̀ tú mílẹ̀ tú mílẹ̀ kọ́ pọ̀ tú yàn lẹ̀ bá n fún ọ lówó ẹ túlẹ̀ ẹjọ́ máa lọ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà à ìwà ń ló wá jọsùn mọ́mọ̀ lójú pé ẹ́ àdúrù rẹ Muhammad ó mú àdúrù mi ọ̀tí ẹ̀ wá gba nǹkan kan ó wá tú mi lẹ̀ mú wà pé ọkọ̀ ọkọ̀ pa mí nínú ìníṣẹ́lì àmọ́ pé ọ̀tí ẹ̀ tún wá ní san fáìn ó wá tú mi lẹ̀ lọ́fẹ̀ẹ́ ló fò eré ló pé wá jẹ́ nǹkan kọ́ mọ́ ṣe bí mo ti ń lọ náà ó bá ṣe bí ẹni ti ń lọ ó bá bọ́ síbi bí odò kékeré kan ó bá tún wẹ̀ ń bẹ̀ pé bí awó tún mi mú padà ó wá rí pé èèyàn kan kò tiẹ̀ rí wọ́n rí tòun rò mọ́ ló wá padà wá pé wá à sọ́ọ́rí ibi tí ń lọ rèé o níjọ mo ti máa ń rí ọ ipe mo kórìíra ojú ọmọ ànábì ádámọ̀ kan láyé kò sójú ẹni tí mo kórìíra tó ojú rẹ̀ wọn èé fẹ́ rí ọ àmọ́ mo ń sọ fún ọ lónìí pé ojú rẹ̀ yìí ti di ojú tí mo fẹ́ràn jù nínú gbogbo ojú tí ìmọ̀ rí láyé sọ wá rẹ́sìn rẹ̀ tó mú wà ó tán bá ní mo kórìíra ẹ̀sìn táwọn èèyàn máa ń ṣe láyé ẹ̀sìn rẹ tó mú wá ni mo wá fi ń dá olójú ẹni pé ẹ̀sìn rẹ yìí kò sẹ́sìn tó ga tó mọ́ lọ́dọ̀ mi aṣèhádù aláìláha ìlàlá wà ánàká rasulullah wàláì bí sùn mọ́mọ́ ti gba ìsìláàmù nù ẹ̀dá muawiya ní sàbú sofiyan tó ọgọ́rọ̀ àwọn kèbèrè nígbà tí ìsìláàmù ò ni wọ́n ní kórìíra ìsìláàmù tó kí ló fẹ́ gbà lọ́dọ̀ muawiya tọwá tún torí ti bàbá ọwá mú bàbá àtọmọ àtìyá ọwá kó gbogbo wọn ọwá sọ wọn di kọ sáàmọ lálàsẹ wọn ìwọ lọ sí lápọnlé lára yìí ìwọ lọ pé kí ó làá mọ rábùkù rẹ mọ̀háwí ò sí kéwú pè ní kò sì sí kéwú ké àbí ìwọ lọ pé kí ó lọ sí kéwú ké ìwọ lọ pé kí ó lọ sí kéwú ká ìwọ lọ mọ ní ìtazàrà túmọ̀ jàmọ́dá ìwọ lọ mọ ní wọ́kílógè mọ́mọ́lì kí bá wọn sàbẹ́lá àwọn sílé ẹ̀rọ̀ báwọn mọ̀háwí ẹ̀ ṣerú ẹ̀ sọ pé irú àbùkù tó fẹ́ fi kan Muawiya ìwọ gan-an lọ́lọ́wọ́ bá dá aṣọ àbùkù ó tún wá wù ọ́ ní agbádá tábà ti wá rí ọ báyìí tó bá dé fìlàfìlà rẹ àbùkù ni agbádá rẹ gbogbo ẹ̀tẹ́ ẹ̀ṣẹ́ oúnjẹ rẹ gbogbo àbùkù ló wá pín sára rẹ ọ̀ọ́sọ ọ̀ ní lọ́rọ̀ sọ bí wàá sọ̀rọ̀ ni ọ̀ <laughs> sọ láta ni wọ́n bú Muawiya máa ń yé ìṣẹ́ ni ebu wàláhì wọ́n sábẹ́ ànábì ni wọ́n wọ́n ìṣẹ́ ni ebu Muawiya bin Abi Sufyan sẹ́rí bí anabi ti wá lóyìí ẹ̀wọ̀n ká ní àlùbáríṣù lẹ́tìrò ní rẹ̀ ó ní ànábì kan máa ń bá ìmọ̀ kan máa ń bá anabi kọ lẹ́tà ànábì sá lò fún sẹ́kànnù ẹ̀dá èwo là ànábì lò wọ́ fún ọlọ́run rí pé wọ ò lè jẹ́ èèyàn rẹ̀ ní òjòjú ọ̀sásìkò ànábì àwọn ẹni tó lè bá ànábì ṣiṣẹ́ yanjú ọlọ́wọ́ bá dà sásìkò rẹ̀ ó máa rú èèyàn tí wọ́n jẹ́ pọ́ wà dá nǹkan ló ṣe dà sí irú àsìkò tiwa yìí kò irú wọn níjọ́ tọ́lọ̀ torí tiẹ̀ náà ló ti wá dúró wáyé náà sí wàásìkò tiẹ̀ pé ẹjọ́ máa ara yín lè mọ̀ ẹ má jẹ́ ó gbádùn bó o náà ti fẹ́ káwọn sábẹ́ ànábì ó gbádùn ẹ̀yin náà má ṣe kínú ẹ má fẹ́ à ní ìfẹ́ lẹ́rùn o àyí dájọ́ kóra dájọ́ wọ̀ yìí àọ̀lẹ́ àfijọ́ tó bá tó mẹ́nu kò mẹ́ àbọ̀tọ̀ bá lọ ní tó mọ̀ ẹran kọjá kọ mọ̀ ẹran àwọn sábẹ́ ànábì àwọn àmọ́ ọjọ́ mọ̀ pé ìwọ gan lẹ́ni àbùkù àwọn sábẹ́ ànábì wà ní kíni àwọn gangan lẹ́ni àpọ́nlé àwọn lẹ́ni tá gbọ́dọ̀ mọ́ gbé ipò wọn ga ńdọ́ sí pàwọn sàbí ànábì ń dẹ̀dẹ̀wò rẹ̀ ìwọ náà lápadà rí pé àsára rẹ̀ gan ni wá dẹ̀dẹ̀wò rẹ̀ wá ìjọ ti pàwọn sàbí ànábì lélẹ̀ tèkéte ìwọ gan la rí pé ètekéte tó ọ̀ṣẹ́ jẹ́ káwọn ọmọ ìyá rí orí bi láǹfààní bí ogún bàbá ewé tèkéte lọ́lò ètekéte ni ìjọ ti pàwọn sàbí ànábì ló kù rọ́nà láti gbé ìwọ lọ́mọ sọ̀rọ̀ àwà dénú bitọ́ sọ yóò ní ìbẹ́bẹ̀ pẹ́yọ́ ní ìbẹ́bẹ̀ ẹwà débẹ̀ kò tiẹ̀ ní sí ń bẹ̀ ní rújúrújú débi tí wọ́n wà ń bẹ̀ ní pẹ́yọ́ Ma bu àwọn sàbí ànábì mọ́ wàláì tó bá bu ọmọ ìwọ náà ó ṣeéṣe kọ́ ọmọ arápọ̀nlé o èèyàn kan ò ní mọ fa àwọn èèyàn tó ga báwo èèyàn kò ní mọ fa wọn wálẹ̀ àbí kọ́ lọ́wọ́ bá kó mọ fa wọn náà wálẹ̀ o àwa wa ń bẹ lọ́wọ́ bá fún ọ ọlọ́run ojú ọ̀lì mọ túbá ọlọ́run ó lè jẹ́ kọ́ ọ̀lì mọ sọ dáadáa ọlọ́run ó lè jẹ́ kí àpọ́nlé àwọn sàbí ànábì ọlọ́run ó lè jẹ́ ó yé ọ torí ni o àwọn ìṣẹ̀lẹ̀ ń padà já mọ̀ pé ọgọ́rọ́ tí ń kẹnu bọ̀ yìí kò ṣe kí ni òye ọmọ kan ló ṣubú fa ẹgbẹ́ nílé àkíkọ̀ muawiya là ń ṣe máa ṣubú ń jọ tá ṣàkíkọ̀ muawiya ẹ̀rọ àwọn dẹ̀dẹ̀ òde máa rí nǹkan wí òun náà lọ́mọ tó ṣubú alámọ́sá fún alágbọ̀yé rẹ̀ muawiya bin abi sufyan wàláì ó ṣiṣẹ́ ìgbó umar àsìkò usman gbogbo wọn náà rí muawiya léèyàn rí gbogbo wọn sì ni wọ́n lò anábì tí wọ́n ṣàdúrà hadiyan ij'alhu hadiyan mahdiyan ah ìrẹ́ ọlọ́run bá ń ṣe ní ilé ni tó ṣe pé níbi tí ó mọ̀nà dé òun náà tún mọ tó àwọn èèyàn sọ́nà ọ̀ sì tọ́ òun náà sí ojú ọ̀nà alaikum wa rahmatullah so Muawiya bin Abi Sufyan àdúrà nẹ́bì a sì mọ̀ pé ànẹ́bì àdúrà rí ó ṣe kínú ni yóò gbà á ànẹ́bì wá ṣàdúrà fún èèyàn ó ní kọ́lọ́run ó ṣe lẹ́ni tí ó mọ̀ fáwọn èèyàn mọ̀nà kọ́lọ́run wájú àmọ́ kí ló ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan ló wáyé àwọn ìṣẹ̀lẹ̀ tó wá wáyé yìí àwọn eléyìí wá jòkó bẹ̀rù wọ́n wá líǹkì ẹ̀ mọ́ ẹ eh, bàbá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bákan ló ti ṣe jẹ́ kí làwọn ìṣẹ̀lẹ̀ yìí ìgbà abubakiri lo khalifa tí ń jẹ́ khalifa tí umaru tẹ̀lé usmanu náà òun náà wá ṣe kínú ni òun náà jẹ́ àwọn mọ̀ndàrú àtàwọn jàǹdùkú kan wọ́n ní kórìíra usman wọ́n ní ní kíní wọ́n ní lẹ́mìí wọ́n ní lẹ́mìí òun náà ló wá sún wọn débi pé ẹ wò ẹja bàjọba yìí jẹ́ mọ́ lọ́wọ́ gbogbo ọ̀nà náà wá fi ba náà fẹ́ fi ba ìjọba nìjẹ́ wọn rí ṣe àgbà tán tó lẹ́mìí pé ẹja pa wọ́n wá lọ rí wọ́n wá lọ rí fún ní wọ́n wá lọ rí àtàkì ẹ̀mọ́lé tí wọ́n bo gbogbo tán sọ̀rọ̀ àní gbogbo ilé ẹ̀ Usmanu ah la ìlà àwọn sábẹ́ ànábi wọ́n fẹ́ràn àwọn mùsùlùmí púpọ̀ ó wá wò ó pé ṣé bẹ́ẹ̀mí náà fẹ́ pa tí n bá ní tú àwọn ọmọ ogun lẹ̀ wọ́n pa ẹni ó ṣẹ̀ wọ́n sì pa ẹni tí ó ṣẹ̀ ó dà Usmanu bá gbé òfin jáde ó pàṣẹ bẹ́ẹ̀ ó ní àwọn tán dé tán fẹ́ láwọn fẹ́ pa mí ẹnì kankan ò gbọ́dọ̀ dájú ìjà kọ wọn o èmi náà wá wá ìtàn bá fẹ́ ṣe fún mi ẹ̀jẹ̀ wọn ṣe àwọn àgbààgbà sábẹ́ ànábì tún wọlé wá bá Usman pé á ah, ká wá láṣẹ ká ṣe nǹkan kan ẹnì ẹnì kankan kò gbọ́dọ̀ dán nǹkan kan wò wàláì bọ́ Usman mú wọn lọ́wọ́ báyìí dé wọ́n sì wọlé tọ̀ Usman wọ́n pa Usman báṣubàṣu níbi wàhálà ti dénú Usman nínú Islam nu tẹ̀símọ́ ìwà anábì ti bá sọ lẹ́ẹ̀kan o anábì ní Usman tẹ́ ń wò lẹ́kùn fìtínà kan ni o ìjọ àwọn èèyàn bá ilé ti jálẹ̀kùn yìí fìtínà wọlé tọ̀ yìí mùsùlùmí aláì fìtínà ti dé látijọ́ náà ìjọ wọ́n ti pa Usman wọ́n ní wàhálà ti dénú Islam dénú kí ìwà ń ta wọn lára tó rán mọ́ ipò Usman lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ìyáláwà Aisha àti wá kú Mádínà wọn lọ rèé ṣe hajj ní Maka wọ́n dé Maka nìró kàn wọ́n pé wọ́n ti pa Usman Ali sì ti bọ́ sórí àléfà kí làlí wá ṣe àwọn èèyàn bá sọ pé kó wádìí àwọn tó pa Usman kan pa wọn náà ẹ kí ni wá wí wọn ló ní ẹ káwọn ṣe sùúrù ayọ̀ o ó gbọ́dọ̀ wádìí àwọn tán pa Usman níbi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nu à ń pẹ nìkan ní Tọ́lá à ń pẹ nìkan ní Zubair nínú àwọn sàbí ànábì wọn bá wá bá ìyá wa Aisha pé ṣe gbọ́ báyìí mo gbọ́ ṣe gbọ́ tán ní àlíwí mo gbọ́ bó wá ní ó yẹ káàlì ó wádìí àwọn tó pa ni ìtàlùkùrá nìgan wí náà ní pẹ́ ní bá pààyàn kan ṣe kí ni kápò náà padà gbogbo àwọn tó lọ́wọ́ bí kú Usman káàlì ó wá wa jáde ọ́ ní táwa náà rò náà nù ẹgbọ́n aláti wá sí àlọ́rẹ̀ bá nù o kálọ̀rẹ̀ bá ẹ àlọ́ ní ẹjá lọ́rẹ̀ sọ fún pé à nígbà o àfi kó pa àwọn tí wọ́n pa Usman èyíhùn làwa fẹ́ èyíhùn ní ẹ óyà óyà Muhammad ìyá àwọn olùgbàgbọ́ òdodo ni báwọn yẹn ti rọ́ tẹ̀lé wọn nu níjọ́ náà àwọn mí olùkọ̀tàn wọn alaf wọ́n fẹ́ ju five thousand èèyàn tán rọ́ tẹ̀lé wọn lẹ́yìn àmọ́ lọ àwọn míì ni wọ́n tó bẹ́ẹ̀ àwọn míì ni wọ́n tó bẹ́ẹ̀ àṣà ọ̀rọ̀ sá pọ̀ lórí ibẹ̀ ìyí wọn náà bá lọ tọ́ bá ti wá ń bọ̀ ìró ti kan àlí náà information pé wọ́n pọ̀ wọ́n wá in tí ó dọ́dọ̀ àlí ni pé wọ́n kọ́ ọmọ ogun dání ni o ọmọ ogun ti jẹ́ wọ́n fẹ́ wá bá mi jà ní làwọn tí àlí náà wá fi síbodè làwọn náà bá wò pé ah, ẹ lè wọlé ẹ̀dùn kí ló dé àá fún àlí náà in tó wá wá sọ fún wa oníkíní òlàwó mọ̀ àà ah, ah. kí ló yá aláwọ̀ tó ń jáwọ́ bá wà owó ìgbàwó bájàwọ́ ẹ̀ bájàwọ́ akọ ẹ̀ṣá jòkó ó dà à ń gbà tọrọ wá dọ́dọ̀ àlí àlí wá rán nìkan ìtàn tó yẹ ká elaborate jù lọ́rọ̀ yìí ó wá rán lọ rèé bá Aisha à ń pè ní alqaqa ibina amuru alqaqa ó ní àlíran sí Aisha àti Tolha àti Zubair lọ́ọ̀rẹ́ bí wọ́n pé kí iná fẹ́ ẹ wá jà ní àbíbò èyí dàwí iná ń pè ní mọ́kà àtúlù jamal nínú tàn ṣe ẹ wá jà ní àbíbò nígbà wọn dé àwọn òwá jà o ìjàkọ́lẹ̀ báwa àbájà wá òṣìṣẹ́ kan pẹ̀lú jà ìjàkọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ti jà kíkí wá ní aláwọn tó pa Usman ẹ gbọ́dọ̀ ojú àwọn náà o ojú wọn gbọ́dọ̀ balẹ̀ ẹjọ́ wọ́n sì gbọ́dọ̀ òfin Ọlọ́run a gbọ́dọ̀ lò lórí wọn ẹ̀lákun ìdáwùyò tí wọ́n ajẹ́bí sí ìṣòro lórí òdòdó rọ́wà àwọn tó wá pa Usman wọ́n ti wá rí pé ìgbà tán wá jíkọ̀ àkọ́ àwá jíṣẹ́ fàlì àlé ní tó bá jẹ́ pé tán bá wá nù yíò náà ti pọ̀ ẹ̀ṣá sú ọ̀ pé wọ́n wá já ni wọ́n wá já o wọ́n wá já àwọn wá já tọ̀ ìgbóyá tó tún dọwọ́ alẹ́ àlé tí wọ́n rọ́kọ̀ àkọ́ àpadà lè bí wọ́n pé sórí tán dúró lé lórí lọ́sàn-án sórí ẹ̀ náà náà sì wà wọ́n dọ́dọ̀ wọn wọ́n ní bájà wá àní tá a bá wá kò jù báyìí lọ yóò kò jù báyìí lọ kò sí wàhálà òun ni wọn bá wá sùn lálẹ́ náà ṣe wá ara àwọn ẹni tán wá pa Usman ẹ̀rù ti wá bà wọ́n ẹ̀rù tó bà wọ́n ni pé Aisha lè kúrò láti mọ́ ká mọ́ bọ̀wáyà yìí ó kọ́ àwọn èèyàn dání àlí iṣẹ́ dọ́dọ̀ rẹ̀ pé tán bá wà rè òun náà ti agírí pẹ̀lú wọn ṣe pé tí wọ́n bá padà wájọ jòkó tó wọ́n ti bàjẹ́ òṣùpé tílẹ̀ bá mọ́ lọ́la á ṣe kínú ni àjọ jòkó tán bá padà wájọ jòkó in tó kù ní kánmọ́ lọ rèé wá ìdí àwọn tán bá sì wídí àwọn gbogbo àwọn àwọn òṣèlú wọ́n sì dá wọn mọ̀ kí làwọn náà ṣe báwọn náà ti bẹ̀rẹ̀ mọ́nà nu àwọn ọ̀ràn sùn mọ́jú mọ́jọ́ náà kí ni ká ṣe ni ẹ bò láti dá ẹ ká la fẹ́ sá lọ ẹ ṣé tó bá dọ̀ látọ́ bá ti wọ́n lè rí bújù láàrin wọn bẹ́ẹ̀ bá ní ẹ fèsì wọn wọ́n yanjú gbogbo yín ní tá a ẹjẹ́ á àárín wọn lọ ẹ̀yin kan ẹ gbọ̀dọ̀ àwọn Aisha lọ àti tọ́lẹ̀ àti ṣùgbẹ́ ẹ̀yin kan ẹ wà ní àwọn ọmọ ogun àlí lọ tẹ bá débẹ̀ ẹ̀yin tẹ lọ́dọ̀ àlí kẹ ṣe bíi pé àwọn ọmọ ogun àwọn Aisha ní ẹ̀yin tẹ lọ́dọ̀ àwọn Aisha kẹ ṣe pé àwọn ọmọ ogun àlí ní wọ́n wàá ṣe bíi pé ah, ah, ṣe bọ́tọ̀ làdéhùn wa àṣẹ wọ́n ń dọ́gbọ́n kí lè ó le sú kí wọ́n lè àtáàkì wa ní bí ogbọ́n ti fẹnu kò lórí ẹnu ìdí òru báyìí àwọn aisha àtàwọn tọ́lé àtàwọn zùgbé ìpẹ́ láwọn tọ́jọ wá wọ́n kàdí pàwọn kankan wọlé gidigidi àwọn owó rẹ̀ àwọn rẹ̀ àwọn gbogbo àlí ni àwọn gbogbo àlí báwo ni ẹni ìtàjọṣọ́ kọ́ ni ẹ̀gbìrìrì bó ti dogun nù lọ́dọ̀ àwọn àlí náà a ṣe bá láwọn òbájà wá ní bá láwọn òbájà wá ní àwọn ọ̀dọ̀ náà kí wọ́n náà kí ló wá ṣẹlẹ̀ kí ló lè bó ti dogun nù ogun àwọn ọmọ ogun méjèèjì nígbà ó di gbogbo olúgbìrìbìrì bó ti já lura wọn nù àfà lòkú bá ń sùn lọ lòkú bá ń sùn lọ ẹ dákun àti àlí àtàwọn aisha ṣé ẹni tó jẹ̀bi bẹ́ẹ̀ náà méjèèjì àwọn alábòsí ló ráwọ̀ wọ́n láàrin àwọn alábòsí tí wọ́n pa Usman mọ́kẹ́ atul jamal bó ti rí òjú báyìí lọ àwọn tá a náà wọ́n ti ra Islam العواسم من القواسم تي ابن العربي ايه بامبه البداية والنهاية الحافظ ابن كثير ايه بامبه ايه تاريخ بغداد تي ابن عساكر ايه بامبه àwọn ọ̀rọ̀ tí ó rújú rárá nínú tàn ìtàn òdàrú kí wá ló jẹ́ kọ́kọ́ mú eléyìí wá ní pé ọ̀rọ̀ ẹni tó pa Usmanu tó dájà alẹ̀ yìí ìgbà alẹ̀ wá mọ́ àlípadà wá wọ àárín ogun nílọ ó wá lọ rèé dúó pẹ̀lú Aisha tọ́lá náà wà ń Zubairu wà ń bẹ̀ ah ah ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ bájà wá ni ah, ṣe bí wọn náà rán yàn sí wa lánàá wọn jíṣẹ́ wa fún ọ ni wọ́n jíṣẹ́ yín ẹ ṣe tí wọ́n rán àwọn ọmọ ogun yín àìwọ́ ah, lọ rán àwọn ọmọ ogun rẹ̀ èmi ò rán àwọn ọmọ ogun àwa náà rán àwọn ọmọ ogun kí ló wá ṣẹlẹ̀ àwọn kan ti wọlé sí wa láàrin ah, bí wọ́n ti ní ó yá ogun yìí ẹja ṣe kí ni ẹja dáwọ́ ẹ̀dúró làlíbá pariwo pé kò sí ẹnìkan kan ò gbọ́dọ̀ jà mọ́ ogun wa lọlẹ̀ kódà fún ara àlí ló tún wá sin Aisha sín sín sín sín kó fi padà sí maka àmọ́ ẹmọ́jà tanra wa ogun yìí ni tọ́lá bá lọ o hmm. àwọn míì ní àìgbẹ̀kọ́ pé gbà tán parí bẹ́ẹ̀ tọ́jọ sọ̀rọ̀ tán pẹ̀lú àlí ló lọ jòkó lábẹ́ igi kan ibẹ̀ làwọn ọ̀táwọn tó ti wá káwọn náà mọ́ wọ́n ti padà pa ó ṣàkú igbó ọdún ní lọ ìgbà tí ó wá di ọdún tó tẹ̀lé ọdún tó tẹ̀lé ni wàhálà wa bẹ̀rẹ̀ lórí ti Muawiya ìgbà tí àlí parí tàwọn Aisha tó ti lọ tán ó wá dọdún tó tẹ̀lé ló wá rí i pé ah àwọn ará sáàmù yìí náà threat ni wọ́n jẹ́ fún wa o àtijọ́ ìjọ yìí wọ́n gbà wọ́n wá ṣe bẹ́ẹ̀ ah Muawiya sì ni ò ṣe bẹ́ẹ̀ ah ìjọ náà sì gbé à ní pé òun lòun ò tí gbà pé eré àlíwà gẹ́gẹ́ bí olórí lémi lórí kí lóun náà sì gbà ó ní ilé ìgbà ní tó kọ́ ṣe ọ̀ṣẹ́ ọ̀tí tẹ̀lá lùkọ́lá ni aláwọn tó pa Usmanu ṣé kí ni ṣe ni pé nǹkan tó di ta lákọ̀ọ́kọ́ náà ló dogun tẹ́lẹ̀ kejì tọ́ tó bá yẹ pé n tó dogun ti muawiya náà nu èé ṣe tẹ́ ẹ wá ń pariwo muawiya àwọn aisha táwọn náà ṣe kí ni tájà ń kọ́ àwọn ìlànà ní àwọn eléyìí ìláyà ni tẹ́lá àwọn ọ̀tá táwọn jọ́ta ìsìláàmù gangan àwọn òmú muawiya nìkan kan fi aisha lẹ́ o ẹni tán bá ti mú muawiya tán sá lọ́gbẹ́ tán ó bọ́ sórí aisha kí ló náà kó ń létí kódà àwọn ó sọ jíde pé ọlá pé kì ṣe kinní kan lọ́dọ̀ ànábì tí wọ́n mọ̀ pé níyàwó bú lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n tún á lọ rí líǹkì ẹ̀mọ́ hadithatul ifk iṣẹ́ àwọn ọ̀tá ìsìláàmù ni gbogbo ohun tẹ́ẹ̀rí tó ń ṣẹlẹ̀ yìí wà láwọn ọ̀tá ìsìláàmù náà ṣiṣẹ́ wọn wá dá sínú ayé kálukú wá dídàkudà ọlọ́mọṣà fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ o muhawiya lóhun ò ní ṣe bẹ́yà á àlíwá aráyàn sóhun náà ó rán jarir ibn abdullahi bajali ló rán sí pé lọ rí bá muhawiya kọ béèrè lọ́wọ́ rẹ̀ ìgbà tí ìwọ náà dọ́dọ̀ muhawiya ẹjọ́ wa pọ̀ muhawiya ní àníṣe èmi ò lè gbàṣẹ mi ò tí ì lè gbà lórí àfi kó tó bá implement tọ́lọ̀ ní à implement torí muawiya sì rè méjì ní ti osmanu lọ́dọ̀ rẹ̀ osmanu ìjẹ́ bídà wọ́n pọ̀ ká tó wá sọ pé ìjẹ́ sàbẹ lọ́sọ̀ èmi ò ní gbà ọ̀ ní gbà bó wọ́n gbọ́dọ̀ wá gbà ní èmi ò ní gbà ọ̀n bá tún rán yàn sí ó dúró lórí ẹ̀ pé yàn ìgbà tọ́rọ̀ wá dọ́dọ̀ àlí àlí náà wá fi ilẹ̀ ńjọ́ ó filẹ̀ ńdọ́ gèdè pé apẹ́yà ah, yóò padà tún kíní yìí rò pé ọ̀rọ̀ yìí ah, èmi náà sọ pé àní ah, wádìí àgbẹ̀sán lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ yìí gba ká farabalẹ̀ gbogbo ẹ̀ ti pokúlù musu báyìí náà a gbọ́dọ̀ ní sùúrù díẹ̀ ẹ bò láti wá sí ẹ bò láti wá sí ọ̀nà wò lágbègbè ọ̀nà wò ọ̀nà wò la ilaha illallah pé wàhálà ti bẹ̀rẹ̀ nù. sẹ́rígbà tó di ẹ̀ ìjọ kẹta báyìí ló bá tó rẹ́yọ̀ sí muawiya ni muawiya bá yarí alẹ́ mi ò ní ṣe bẹ́yì à àbí tẹ́ ẹ bá tó pa àwọn tó pa á Usman so alábòsí ni ó mọ ní ogun eh, olórí náà ń jà sí olórí bò káló lórí náà ń jà sí ni ìjọ táyíjà ti ń pò mọ́ka sí òwúlẹ̀ pò mọ́ka àwọn náà kàn kéde tí wọ́n ní pé tọ̀ táàlì bá lóhùn ò ní gbà ẹ́fílẹ̀ ògbà lórí àwa náà yan lágbájá ọmọ lágbájá ní olórí tiwa wọ́n sì ní kó lórí àwọn kó lọ rí wẹni tó pa àmọ́ wọn bá dùn kódà wọn bá fà á pé bí àbálí ò lẹ́ ọmọ pa àlí náà ló kàn àlí náà ló tọ́ àlí náà ló yẹ àmọ́ lọ yẹ ni ìta fẹ́ kọ́ ṣe rèé anábì sì ti sọ àsọlẹ̀ pé fìtínà ó ṣẹlẹ̀ láàrin àwọn sàábì àwọn ó ṣíra wọn gbọ́ anábì dídì sọ ni ó ní bí èmi ti wà yìí ó ní ìfọ̀kànbalẹ̀ mo jẹ́ fáwọn sàábì mi ó ní jọ́ tí n bá ti lọ láàrin àwọn sàábì mi tán ata ashabi ma yọ àdùn àdánwò tọ́lọ ni yóò ṣẹlẹ̀ sáwọn sàábì mi ó ṣẹlẹ̀ sí wọn anábì sì kúrò láàrin wọn tán wàhálà sì bẹ́lẹ̀ lóòótọ́ ó tún wá sọ níbi pé ó láwọn sàábì mi náà àwọn nìfọ̀kànbalẹ̀ àlè níjọ́ táwọn sàábẹ̀ mi bá ilé ti lọ tán wàá ló ṣẹlẹ̀ lẹ́yìn aláàrin àlè ó mọ́ à ń ṣe ra wagbọ́ àbá àmọ́ ṣe ra wagbọ́ àfà wá ṣe béyà yìí ṣe béyà lẹ́yìn ìjọ kẹta tí mo á wíyọ̀ wá ti dogun náà nu èyí náà bá tún di ìtẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n ti wá para wọn lọ wọ́n ti para wọn lọ ibi wọ́n ti ń para wọn yìí àwọn mùsùlùmí là ń ṣe lófò yìí kódà wọ́n ní alhassan ibn ali náà wọ́n sọ fún bàbá rẹ̀ pé bàbá mi mo ti sọ fún yín o pé ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ó di báyìí ó lèmi náà gbèrò kó dogun afẹ́ kó gbọ́ ni kó gbọ́ ohun ìbáwí mo ní báwí yóò dogun báyìí kò yé mi náà wọ́n ní bá ti gbé alukur'an wọ́n wá fi sórí idà bá ti nà sókè báyìí ìtumọ̀ kínní lọ́dọ̀ wọn sì ni pé kíkálukú ṣe kínú ẹ̀ ṣe wẹ́m mọ́níkálukú ṣe dáwọ́ ogun dóònù àmọ́ kò dàbí tàwọn Aisha gbà wọ́n dáwọ́ ogun dóò tán tán kàn sẹ́tù ní àárín ara wọn ọ̀rọ̀ ní ti gbóná kọjá kí àlí àti muhawi ó ṣe kínú ìwọ̀n òjòkó bó láti wá ṣe bó láti wá ṣe ẹja ṣe báyìí nígbà àti gbà fúnra wa ẹ̀yìn ẹ̀yàn ẹni tẹ bá mùkún nílà káì láàrin ẹsẹ̀ díẹ̀ wa ẹ̀yìn ìjọ àlí ẹ̀yìn ìjọ muhawiya náà ẹ̀ńtẹ́ yìí náà bá rò pé ó gbọ́n láàrin ẹsẹ̀ díẹ̀ káwọn méjèèjì nìkan kan wájọ jòkó kan jọ discuss ìyìn tán bá wá rí lóyún ipò ní solution solution tó bá ti mú wá òun náà ni gbogbo wa láti kí ni látẹ̀lé la ilaha illallah ẹnu sì kò lórí ẹ̀bẹ̀ ni Muawiya bá ní kò sí wàhálà nínú àwọn sàábí àdínábì làánú yẹn òun bá wò kódà amúrú ibn al-Asi ìwọ lọ represent àwa àlí náà bá ní Abu Musa al-Ash'ari ìwọ náà lọ ni lọ represent wa làwọn méjèèjì sì jọ jòkó wọn jọ dámọ̀ràn ìmọ̀ràn wọn níbi tó wá padà fẹnu sọ sí ni pé tọ̀ pẹ̀lú gbogbo yìí ṣe ti lọ yìí agreement wa ń bí ni pé èrè amúrú abúmúsà làásàrí èrè amúrú abúmúsà làásàrí báyìí lè mírò báyìí lè mírò báyìí lè mírò ṣe kí là á gbé jáde ẹ̀yà já lọ gbé jáde pé ọ̀rọ̀ yìí lórí bó láti yanjú ọ̀rọ̀ àwọn tó pa Usman pé a da ọ̀rọ̀ yìí àti Ali àti Muawiya kan lọ́ọ́ rí ṣe sùúrù náà àwọn tó jẹ́ àwọn àgbààgbà tí wọ́n jagun pẹ̀lú ànábì afa ọ̀rọ̀ náà lé wọn lọ́wọ́ àwọn ni kí wọ́n lọ rèé jókòó lórí alámọ̀rí yìí nítorí ṣẹlẹ̀ bí òjúbà lọ ní táwọn méjèèjì jọ àgírí lé lórí nù ṣe wá mọ àwọn ọ̀tá àwọn tí wọ́n fẹ́ dáadáa fún Islam ìtàn táwọn aráṣọ yìí àwọn akójú bọ̀ nútàn yìí àwọn ń pa ìyá ńlá yà ní kódà nù rọ́tọ́ pa ni pé wọ́n nígbà tí wọ́n ti para wọn wọ́n sàbí ilẹ̀kulẹ̀ lẹ́mọ́mù awíyá inú rọ́ ni pé ah, òun náà fẹ́ jo lórí ni kò sì jà só lórí ká ló fẹ́ jà só lórí ni yóò dìklé ara rẹ̀ gẹ́gẹ́ bí àbábá ti lè parọ́ tó ìkankan nu wọn èrírọ́ padè ní pé muawiya dìklé ara rẹ̀ gẹ́gẹ́ bí olórí kò dìklé rẹ̀ so ká ló fẹ́ jàjà olórí ni yóò ti dìklé rẹ̀ pé tọ̀ èmi ti di sáàmù mú ìrẹ náà kí wọn náà di iraki mú àyíbẹ̀ kọ́ ni so kọ́ńtà lukú dúró láyà rẹ̀ bọ́ kò dìklé rẹ̀ gẹ́gẹ́ èmi bẹ́ẹ̀ gba ẹ̀tọ́ yìí kódà àwọn àfáà ní ọ̀rọ̀ ọ̀hún àpèsí méjì ó ráìtì lẹ́gbẹ̀ẹ́ kan níbo ló ti ráìtì Muawiya ráìtì pẹ̀lú kó dúró lórí pé ẹni tó pa Usmanu ẹja ṣe kínú ẹja pa á wọ́n ní pé but níbo ni ọ̀rọ̀ yẹn ti kù díẹ̀ ó níbi pé ìdúóǹdúó pé mi ní ṣe bẹ́ẹ̀ à ní tí ìgbà líló lórí àfìgbà tó bá tó pa àwọn tó pa Usman ọwọ́ kó hand over wọn lé wa lọ́wọ́ wọ́n ní kálú bá ti wọ́pọ̀ òkè mo lè gbà ẹ́ lólórí àti gbẹ́ lólórí kọ́ ni problem mo gbà ẹ́ ó máa jó lórí lọ àmọ́ ya mo gbà ó lọ ṣe eléyìí so in ti jà fún all right but ìlọ gbé kan síwájú kó gbé kan sẹ́yìn ẹnu mọ́ bẹ́ẹ̀ ń lọ́rọ́ wà làwọn eléyìí bá gbé di pé ah, ó bẹ́ẹ̀ jó lórí ni kò jó lórí kò jà fún lórí tí n bá ń jà fún lórí ni yóò declare rẹ̀ gẹ́gẹ́ bí kò declare rẹ̀ àbòsíwò lẹ́mọ̀ á ṣe mú Muawiya kò declare rẹ̀ mọ́ná ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìgbà tí amúrúnlá sí àtàbùmúsàlẹ̀ àṣàrí tẹ́bí tó ti lọ lè dámọ̀ràn Ipe ẹni tí Muawiya rán tí ṣe amúrúbúrú làásí wọ́n ní yíò dáhíyà àwọn mínú wọn wọ́n ní sọ́ọ̀ṣìbù kìdá àwọn mí ò ní mùtàmọ́kírù ṣẹ́gbọ́n tí mo gbọ́dá wí pé elétekete ọlọ́gbọ́n àrékèrèkè Abu Musa ashari sẹ̀fí òpònú àwọn ọmọ ń gbà kàwù tí wọ́n wù ilẹ̀ yorùbá ló ń fi lọ́gbọ́ lòun èyí ìtọ̀hún dẹ̀dẹ̀wùrẹ̀ ní tó bí dẹ̀dẹ̀wùrẹ̀ dúró ìtànkìtàn tí ń parẹ́ láàfin challenge fún tó ọba tó bẹ́ẹ̀ dákọ̀ tíra tó ti ń kà bàbá dé tú àṣírí tíra rẹ̀ àwọn ìgbà wa ń sọ ìlà ń dákọ̀ tíra tó gbogbo mùsùlùmí gbà pé tíra tó lálàáfíà rẹ̀ tíra ṣe àlọ́nkà àwọn yìí náà ń pàtàkùn pé elétekéte ni àmúháwíyà rán ẹni tó sì fi elétekéte sàbí ànábì ni yìí náà búrú làásí ipe but àlíbínà àbí tọ́líbù dídí ni ní

àwọn oníwíwọ́ tó bá ti ń pa ìtàn tí ó jẹ́ tàkìtàn àwọn mi ò lọnu bí tàn ti wà wọ́n sọ fáwọn èèyàn ní tó mú pé ń dẹ̀dẹ̀ rẹ̀ nu ìtàkìtàn ló kà àwọn tí máa ń pàtàkì tàn náà máa ń sọrú yìí kò dẹ̀ sí lọ́wọ́ bí àti wọ́n fẹ́ fi ba Muawiya ní orúkọ jẹ́ ẹni ọlọ́ọ̀ ni Muawiya àmọ́ ṣe wá rí gbogbo tó ṣẹlẹ̀ láàrin wọ̀nyí Al-Qur'an ti já mọ̀ pé yóò ṣẹlẹ̀ alukọ́ni wa ìntọ́ ìfàtàní minal mu'minina iqtatalu fa aslihu baynahuma alukọ́ni ní táwọn ẹjọ́ méjì kan bá padà bẹ̀rẹ̀ jà nínú àwọn olùgbàgbọ́ òdodo anábìlẹ́yìn mùsùlùmí ẹ ṣàtúnṣe láàrin wọn ni o ẹ ṣe kí nìyí ẹ ṣàtúnṣe múmi nínú àlùkùránì pé wọ́n ìwọ́dé ọ ní Muawiya kò sínú àwọn sàábé lẹ́nu rẹ̀ ó tún yá tún ní kò sínú àwọn kátàbátùlì wáyì ó ti yá àtúnlá ànábì ṣe pèlè ìgbà tó kó ti àdìsí ànábì ṣe pèlè ọlá ànábì ránṣẹ́ sí kó wá bóun kọ́ ọ nǹkan ó wá sọ bá ànábì pé òun jẹun lọ́wọ́ ọlá ànábì wá ṣépè lé nítorí ẹ̀ àá ṣe bọ́ ní kò sínú àwọn sàábé ni ànábì ṣe ń pè pé kó wá bóun kọ nǹkan lórí pé tí ọba kú lórí àwọn òkú lórí tó gbọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni máa rántí kí ni àwọn tó mọ̀ gbọ́ wọ́n bú àwọn sàábé ànábì mọ́ fi wọ́n lẹ̀ alùpàdé tí wọ́n já mọ̀ pé àwọn ìjà yóò wáyé láàrin wọn èèyàn ni wọ́n bí gbogbo aná ṣe jẹ́ hmm. èèyàn kóhùn mẹ́ mistake tí wọ́n sì ṣe èyí ọlọ́ọ̀tí mọ̀ pé wọ́n ṣe lálùkwádìí tí ń sọ kalẹ̀ yìí ẹ ṣàtúnṣe láàrin wọn ọlọ́run fàyín bẹ́ẹ̀ tẹ̀lé dáhùn máa rẹ̀ ókúrọ̀ tí kan ni wọ́n bá wá kọjá àlà lórí ẹnì kejì fàkọ́ọ̀tì ló lẹ̀ tí tẹ̀bùgí ẹgbógun tẹni bá kọjá àlà kí ló tún wá wí àtàtẹ̀ fi àìlà amòrìlà ẹ kàn gbógun tí tí ó fi padà síbi àṣẹ ọlọ́run ni kò ní ẹgbógun tí kẹ yọ kù lára yín kí ló ṣe báyìí ọlọ́wọ́ ní ìfá àtọ́bádẹ́ padà ọlọ́run tó bá ti wá sẹ́rí padà fa aslihu baynahuma bil adl ẹ̀yà àyànjú ẹ̀ láàrin àwọn méjèèjì tẹnu déédéé ẹ má ṣàbòsí fẹ́ni kankan nu wọn. wọ́n á kò ṣètò ẹṣin ìṣọ́ọ̀fù ẹṣin déédéé. inna Allaha yuhibbul muqsitin kí làbòsí tẹ̀ máa ṣe fún àwíyá. fine ó wáyé àwọn tó ti ṣe wáyé ó ní bó ti mọ ẹ má gbé lọ ibi tí ò dé. ó wá wáyé ọlọ́run ti wá já mọ̀ pé wíwẹ̀ ó ṣẹlẹ̀ ọlọ́run ti wá foríjì wọn ọlọ́run ní gbogbo wọn àwọn sàábé gbogbo wọn pátápátá òun ti ṣàdéhùn àlìjánná fún wọn kí ni tiẹ̀ èyí la sọ lọ́dún kan pé ọlọ́run ti foríjì àwọn sàábé nìkan bá jáde lòun ni ààbẹ̀ mọ́ gbọ́ àti mùkútùwù ó ní ọlọ́run ti foríjì gbogbo wọn ṣó sojú bàbá àyà rẹ̀ kò nẹ́sẹ̀sì kó sojú bàbá àyà mi náà ẹ lákùn ìgbà tọ́lọ́run náà nọ́bì mọ̀ọ́mọ̀ ṣe tí mo gbà fáànù nọ́bì ṣé ó sojú bàbá àyà so oyin tí mo fi gbàgbà nábì náà tẹ́lẹ̀ náà kò sójú bàbá ìyá mi alukurani tí mo gbàgbọ́ yìí náà ó sójú bàbá ìyá mi tó fi sọ̀kalẹ̀ so kí ló máa bú mi sí lórí pé mo náà sàábé ti láforíjì àti ìkórìíra àwọn sàábé ń bẹ ní kíni ń bẹ̀lẹ̀ nìyí ẹ dákun jàmáà mùsùlùmí Muawiya kìí ṣẹni bú o Muawiya ẹni ọlọ́run ni Muawiya ẹni eré ni Muawiya ẹni tó fi dáadáa tó fi lólé ayé ni ọlọ́mọṣà bá wa ṣìyọ́nú fún muawiya radiyallahu ta'ala an muawiya radiyallahu an muawiya radiyallahu an muawiya ọlọ́run bá wa yọ́nú sí muawiya ẹ bá sàmì mu ọlọ́run bá wa yọ́nú sí muawiya ọlọ́run bá wa yọ́nú sí muawiya ọlọ́run bá wa tẹ́wọ́ gbà lẹ́rú bá wa ṣe ìyọ́nú fún bá ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún ọmọ tá jòkó lórí ẹ̀ lẹ́ni náà òun náà tún jẹ́ muawiya ọmọ ilé rẹ̀ ọlọ́mọ sábà ṣe lọ́mọ alálùbáríkà ọlọ́run wa ṣe lọ́mọ rí wa ṣe lọ́mọ dùnú ṣe lọ́mọ tí ó mọ gbé súnà nẹ́bìgà tí ó mọ rẹ bídà àṣetọ́nì nílẹ̀ àwọn ìmọ̀ tí ó ní tí ó fi lè gbé súnà nẹ́bìgà ọlọ́mọ sábà wa jogún ẹ̀ fún àwọn ìmọ̀ tí ó àìmọ̀ kan tí ó wà mú jẹ́ kó wá di abẹ̀sìnjẹ́ ọlọ́dàkùnmọ́jìyà orí o muawiya àtàlẹ́ ìṣàbẹ̀sìnjẹ́ muawiya àtẹlẹ́ iná ọlọ́mọdé ó já abẹ̀sìnjẹ́ muawiya àwọn fi bú ni kó jábẹ̀sìnjẹ́ àwọn tí wọ́n wá ń bú láwá rí àwọn pé àwọn gangan ní abẹ̀sìjẹ́ ọlọ́run àwọn náà bá wa tún wọn ṣe jẹ́ kí wọ́n lè mọ tún ẹ̀sì ṣe jẹ́ kí wọ́n lè mọ tún ẹ̀sì ṣe jẹ́ kí wọ́n lè mọ tún ẹ̀sì ṣe gbogbo èyí tí wọ́n ti dàrú nínú mọ̀lẹ́bí ọlọ́run jẹ́ kí wọ́n lè tó padà èyí tí wọ́n ti dàrú nínú ẹ̀sìn ọlọ́run jẹ́ kí wọ́n lè tó padà èyí tí wọ́n ti dàrú iná ọ̀rọ̀ mímọ́ ọlọ́jọ́ kí wọ́n lè tó padà gbogbo àwọn wíkúwí wọn èyí táwa náà wá ń fetí gbọ́ ń bẹ́ olúwa ò foríjì wá o torí ẹnu pa ń gbọ̀n gan kódà àwọn ìkànnì àwọn àfáà tí wọ́n ti lọ wọ́n ní tọ́ bá ń gbé àdúgbò kan tí wọ́n ń àwọn sàbí ànábì ń ya kókò ládùúgbò wọn o <laughs> má gbé bẹ́ẹ̀ mọ́ o <laughs> ẹ̀dá kan bá lè ní kéèyàn kókò ládùúgbò tó ti ń bú àwọn sàbí ẹni tí wọ́n gbọ́ àwọn sàbí tá ń gbọ́ ọ̀rẹ́ gbogbo pánkọ́ ẹgbẹ́ kọ́lọ́ mọ́jà dáràn tó gbogbo àwọn tí wọ́n bá ń gbé àdúgbò tó ti ń bú sàbí tó ọlọ́run kò yíyọ o àwọn adúgbò wọ́n lọ pé àdúgbò ti wá àdáwọn tí ń bú àwọn sàábé abámi èyí tí ò bá lóun bẹ́ẹ̀ ti ẹ̀mọ́ gbìdájí bú sàábé gan-an abá ti mọ́júmọ́ bí ẹ̀mejì ara rẹ̀ ó balẹ̀ yóò rà ní èmi ò bú sàábé ẹ̀wọ̀n ọ̀dẹ̀ bú sàábé owó ètè àmọ́ ara rẹ̀ sọ̀dàkùn mọ́ bá wọn bú sàábé ànábì o ẹ̀mọ́jà bá wọn bú sàábé ànábì ẹnìkan kan nù sàábé wàláhì kò tọ́ sí wa lẹ́nu ká mọ́ bú wọn kò tọ́ sí wa lẹ́nu ká mọ́ ṣe kí ni a máa ń ṣàdúà fún wọn ni a máa rí láì fi wọn torí èèyàn ni wọn àmọ́ rí kí mo pé tàbá ti wá rí láì fi wọn àwọn àmọ́ ṣàdúrà ọlọ́run wọn wíyá ṣe wá ṣe báyìí ọlọ́run dákùn bá àforíjì o torí pé èmi àti ẹ náà ní láì fi abá ní ni lẹ́nu ẹ̀ ní tí a ti jòkó yìí láì lẹ́nu gbàtẹ́ láì jòkó wákàtí kẹta fi jòkó yìí ọlọ́run ló mọ iye láì fi tèmi gan ti ṣe mo ti jòkó yìí lẹ́nu ọ̀rọ̀ tí ń sọ yìí ìwọ ẹ̀mí ìtọ́ ń gbọ́ wa náà ọlọ́run ló mọ iye tó ti fọkàn rò ní kíni ní láì fi káwọn kan wá dé káwọn jòkó sí láì fi tiẹ̀ náà á ka ìgbẹ̀rún lára rẹ̀ á ka ìgbẹ̀rún ìwọ náà wo sí sẹ́nu ìgbàdọ̀ kó rẹ sí wàhálà nísì ọmọ ilé ìríkà ti kàjáde ń pa tiẹ̀ àkàlà ìfínpa rẹ àkàlà ìfínpa ìmọ̀ rẹ àkàlà ìfínpa bọ́ tí ń ronú àkàlà ìfínpa bọ́ tí ń sọ̀rọ̀ kódà bọ́ tí ń wọṣọ gan àkàntì ìlà ìfínpa pàkàkàǹpa rẹ̀ gan ni tàbárẹ̀ tó fẹ́ jòkó tí nǹkan ṣe nípa tí ń wọṣọ ìgbìyànjú tí wà wọṣọ báyìí ṣé bẹ́ẹ̀ gbẹ̀rẹ̀ ti mọ̀ wọṣọ rẹ̀ wọ́n yọ láì fi jáde ń bẹ̀ so láì fi àwọn sábẹ́ ànínábì ìgbójúkò fún wọn alọ́lọ́run ti gbà wọ́n lẹ́rú tó o bá jòkó tí ọ̀ọ́rí láì fi báwo bá kiri ṣe jẹ́ pé òun ni ọ̀gá àgbàlẹ́yà nẹ́gbẹ̀wá Muhammad tó fún gbogbo àlúmọ̀ yìí tá bá ti mú ànábì tọ́tọ́ bá ní ká lọ mú ka one wá tẹ̀gbọ́n mọ̀ kí nìkan ní nọmba one citizen ta ni nọmba citizen pẹ̀lú wọ́n Buhari tá ní ká lọ mọ́ nọmba one ummat Muhammad sallallahu alaihi wasallam tá ní dẹ́mọ̀ ni ọ̀wárí nǹkan rán mọ́ láyé láì bí àwọn wákì ìrọwá wákì bẹ́ẹ̀ ni tó bá jókòó ti ti Umaru náà tó bá jókòó ti Umaru àbá àbọ́tí mọ̀ kánú ọ̀sọ́rí burúkú jẹ́ ni ní Umaru ń gbà tí Umaru ń bẹ lórí àléfà ẹ̀rú mọ́ ń bá Umaru bin Khattab lè rí ọlọ́run mo ti jẹ́ jíṣẹ́ wájú ọlọ́run báyìí kódà wọ́n nígbà tí Umaru kú tán táwọn ẹ̀kan rí Umaru á ní Umaru ní ah, àlẹ́ ah, tahaytu mo ṣẹ̀ bọ́ níbi ìbéèrè tán dà mí láàmú ni kódà wà lawla rahmatu rabbi bí ìbá ṣe àánú ọlọ́run tó lé mi bá ní ìbá parun níbi ìbéèrè yìí tanu Umar kọ́ lè mọ̀ pé ó ní tiẹ̀ kò wá sẹ́nìkan láyé tí ò ní kínú tí ò ní láyé kí lọ wá lọ jòkó ti ti Muawiya sí kí lọ jòkó ti tàbú rẹ̀ ra sí kí ó kọ́ pé ìbá ti kú òkè ọní nìsín àbú rẹ̀ ra òkúrọ́ ni òye òkúrọ́ ni àìgbà ah, wá òkúrọ́ ni ọlọ́kúrọ́ ni takùn kí ni yíò fi lékún sí ẹ ládàá tèmi àti ẹ jẹ́ ó fi lékún lára wa ah, ó yá kí ni yíò lè fi jẹ́ sábà bí ká mọ̀ wọ́ná tó wá kí lọ wá ń dààmú ara rẹ sí ó gba àwọn tí ṣe ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ pariwo lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀rún kí wọ́n màlù aláṣẹ wọ́n mọ̀kú wẹ̀ ilẹ̀ yorùbá yìí láti bẹ́ẹ̀ tó bẹ́ wẹ̀ fókù wọ́n máa wọn wẹ̀ fókù lórí bẹ́ẹ̀dì ilé ìṣọ́kọ́ mọ̀ pé wọ́n mọ̀kú wẹ̀ nù tó wá pé ẹ máa ń wẹ̀ fókù bọ́ ti ní awẹ̀ fókù kò ní máa jẹ́ pẹ̀lú bá rí bá ṣe máa wẹ̀ fókù lẹ̀ yorùbá wọ́n máa ń fomi ọdún àwọn ti tẹ̀gbẹ̀ sí ìlú ìlìmọ̀ yìí tì ọmọ pé gọ̀sálà ó dúdú gọ̀sálà lásán lọ a máa ń wẹ̀ á wẹ̀ fún òkú tó bá gba ká tún yọ kankan yàtọ̀ ṣẹ́ńgbà míì á ṣe kí ni á yọ ọ́ àmọ́ yìí kò sí lára ìpìlẹ̀ pẹ́ gbọ́dọ̀ yọ kankan yàtọ̀ ṣẹ́ àmọ́ ìwẹ̀ fòkù ìwẹ̀ tí ó rì kwáyà fún omi àwẹ̀ fún lẹ́ẹ̀kíní àwẹ̀ fún lẹ́ẹ̀kejì àwẹ̀ fún lẹ́ẹ̀kẹta bí ò bá ti mọ̀ àsọ̀dẹ̀ márùn bí ò bá ti mọ̀ àwẹ̀ fún lẹ́ẹ̀méje bí ò bá ti wẹ̀ àwẹ̀ fún ní ẹ̀mẹ́sàn ó ṣàgbọ́dọ̀ lẹ́kan ìgbàdẹ́ bá fi wẹ̀ fún ní one hundred and one times yóò mọ̀ kò ní ìdíkó tó one hundred and one times yóò àbúṣàgbọ̀dọ̀ lẹ́kan lákànfẹ́ establish ẹ wá ìwẹ̀ yìí tẹ́ ìwà kódà kẹlẹ̀ kànfẹ́ eme taa mẹ́ta tó kéré jù nìna ni láti máa wẹ̀ yóò lẹ́yìn pẹ̀lú kíní kan ti ya ọ̀ràn ti Muawiya Muawiya ti o mọ́jẹ̀ o gbogbo ibi tó bá tún lè dètè rẹ sí agbọ́kọ̀ tó ti ń dètè mí bì kan múra sí i ọlọ́run tún làwà lọ́wọ́ rẹ náà ni o àmọ́ kò sí irú tó ọba dá létè àní fi ọlọ́run lẹ̀ àfi tí wọn náà bá tó fà wọn sábẹ́ ànábì ní ọ̀run lẹ̀ tó bá tó fi ṣẹ̀ríà ìsìláàmù ní àmọ́ tó bá ti ní ọ̀sáfẹ́ ya adẹ̀sí irú ilẹ̀ yorùbá yìí náà ni àwọn àkànlójú wa di atúẹ́sì ṣe àwọn àníjọ gbádùn abẹ́lú abimani ìwà káràmì àìsí wọ́n fọ́lẹ̀ ọlọ́run mọ́ṣá gbàdúrà wa gbogbo àwa tá à ń lé nìí gbogbo àwa tọ́lọ̀ ti jogún ọmọ fún ọlọ́run kó sọmọ tiwa náà lọ́mọ alálùbáríkà ọlọ́run kó sọmọ tiwa náà lọ́mọ rí ọlọ́run kó sọmọ tiwa náà lọ́mọ dùnú gbogbo àwọn àwòjú ọlọ́run bá ti mọ́ wílẹ̀ yorùbá àwọn tá à ń bẹ lọ́run pé kọ́ lọ́run ṣe fún ọlọ́mọṣà bá wa ṣe fáwọn náà gbogbo àwọn tí wọ́n fẹ́ bí ọlọ́mọṣà bá ṣe tiwọn àwọn ìyàwó tuntun náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ yàwó ọlọ́run jáwọn náà káwá bá wọn jòkó yìí láìpẹ́ yìí àbá Salman àbá Salman ní káwá náà bá wọn jẹ́ rẹ̀ sí òye ọdún tó ń bọ̀ káwá lé tiwọn náà káwọn náà bí Muawiya àbábù rẹ̀ rá sí ni torí kí pẹ́ jù náà kò pọ̀ jù ẹ̀ káwá jẹ̀rẹ̀ sí ilé tiwọn náà ọlọ́run bá wa ṣọmọ ọlọ́mọ alábàríkà kó ṣọmọ ọdún fún wa àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí kálukú wa ti bí ọlọ́run bá fi ìmọ̀ ìsìlámù yé wọn ẹ̀kọ́ iléèwé wọn náà ọlọ́mọ sábà fi yé wọn ìwọ ọmọlúwàbí téèyàn fi wá ń lo mímọ́ ọlọ́mọ sábà jogún ẹ̀ fún wọn o oríire ayé oríire alùkìyàmà ọlọ́mọ sáà ṣe fẹ́ni wa ìyá láàdùn sí ẹ fáwọn tí o bá ti jẹ ìrẹsì kan lè rí ìrẹsì jẹ ó kọ ọmọ àtìgbọ àbí ẹ̀kọ́ Muawiya

àwọn ìyá wa tí wọ́n ti múra páwọn fẹ́ náwó gborúkọ ọmọ jáde wa ọlọ́run fàlùbáríkà sí owó kálukú wa ṣe rí ara pé wọ́n kàn ń tàn wá jẹ ní agbọ́dọ̀ sanwó gbá agbọ́dọ̀ sanwó àwùṣẹ́ rí ti ọ̀rá wáyìí ọ̀fẹ́ tó bá dé nínú ìsìlámù rí ọ̀fẹ́ ló ṣe kí ni ọ̀fẹ́ ló bá dé ni wọ́n ṣe ẹ̀mọ́ chájì ẹgbẹ́ bá lọ rúdòkó yìí ó mọ ìdáwí látàárọ̀ ká ní àwọn tv nínú wọn bí wà sí kí ni ṣe nísìn àní ọjà rí ẹ̀hún wa gbowó àlùbáríkà owó kọ́ bó mọ́ gbọ́ owó kọ́ bó mọ́ ṣe pin owó kọ́ bó mọ́ di dẹ̀dẹ̀wò rẹ̀ yóò padà tún wá dẹ̀dẹ̀wò rẹ̀ náà ní ẹ̀wò kọ́ bó mọ́ gbogbo ẹ̀ bá ẹ̀gbogbo ẹ̀ àrà kọ́lẹ̀ fún náà ni oníjà ṣe bẹ́ẹ̀ àmọ́ kò sí láìfí náà ká mọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ tá a bá jó pẹ̀lú àwọn àfa ká mọ ṣe dáadáa sí i kò wá dìgbà tá a bá tó jókòó báyìí ṣẹlẹ̀ àwọn tó sọ̀dọ̀ kó àwọn àfa náà di wọ́n gba gbowó tán gbà ni pé ìgbà táwọn èèyàn náà tá a mọ sí dáadáa sí wọn àmọ̀mọ̀ lọ wọn àfàfà jẹ ìmáàmù mọ́sálásí àní àní sálárì àáfi wọn jẹ mùhàzírùn àní san làfà bá rò pé ah, àbá náà sì rẹ onáà ní bùkátà onáà níyàwó ó sì ní làwọn náà bá rò pé òkè ṣé ìjẹ́ bẹ́ẹ̀ ṣe rè é bọ́ọ̀ bá gbẹ́gbẹ́ kúkú ìyá náà mọ́ gbẹ́gbẹ́ olófin di gbogbo jẹni tó yẹ tó lọ àmọ́ àwa náà já lọ rí transpect tí wá ṣe àwọn àlùfáà ti bá ládùúgbò wa ní mọ́sálásí wa nílé kí ó táwọn ọmọ wa bá ń lọ ẹja mọ̀ sí dáadáa sí wọn tàbá ti jẹ́ sí wọn bá dòde kó wọn báyìí wọ́n ní kódà wọ́n lè sọ fún mi pé kò nídìí káwọn owó wa kò sí nídìí lóòótọ́ o dandan kọ́ ni káwọn àfò wa ẹ ṣáà ti sọ ọmọ ní kínú tó kan tó padà kejì wa nù kẹsì pẹran kẹsì fáínú orí ọmọ ẹ bá kẹrin kí káfọ bá gbé jáde ẹkàn tún ṣe ni bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kò ṣe gángan ọlọmọ sáà túnmọ ọlọmọ aláàlúwàrúta subhanaka allahumma alhamdik ashhadu an ìgbọ́ uh, ìgbéra àgbà question uh, àbí abáre tó jẹ́ bèrè mẹ́ sáré tó ní bèrè kò sí bèrè ẹ̀ẹ́dẹ́ aṣọ ìyókù di ọjọ́ bí ìyá yìí jìnnà sí jìkìfà.